هو الصدق للقلب حتى لو دخلوا جمع الصدق لدخل الشروط حمد رسول الله يقول والنصارى على النبي صلى الله عليه وسلم من فضل عنه ومما يتميز به المسلمون التأليف والتقويم فاليوم عند المسلمين يبدأ بغروب الشمس ويستمر بغروب الشمس وعلى سبيل المثال قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم هلال الحجة وأراد أحدكم أن يغني فليمسك عن شعره وأسفاره وأيام الأسبوع من يوم الأحد إلى يوم السبت ففي يوم الاثنين والخميس قال النبي صلى الله عليه وسلم عندما الغيب عن سبب إكثاره من الصيام في هذين اليومين فقال الأعمال تعرض يوم الاثنين والخميس فأحب أن يرفع عملي وأنا وهو المسلم والأشهر عند المسلمين تبدأ برؤية الهلال أو إكمال الشهر وهي اثنا عشر قال الله تعالى يسألونك عن الأدلة قل إن الله وقال تعالى إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض فيما عرض الحر لا لتسليم الخير فلا تسلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين والتقويم عن يقول بالذكرى اجتماع الصحابه رضوان الله عليهم منذ اخر عمر بن الخطاب رضي الله عنه بارك الله في القرآن العظيم ونفعت وإياكم واياه في من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور أصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين فالشهر المحرم شهر عظيم من الأشهر الحرم التي يحرم فيها القتال ويحكم فيه الظلم وهذا الشهر المبارك الصيام فيه أفضل الصيام بعد شهر رمضان قال النبي صلى الله عليه وسلم أفضل الصلاة بعد المكتوبة الصلاة في جوف الليل وأفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم رواه مسلم وفي هذا الشهر العظيم يوم عاشوراء اليوم الذي كانت تصومه قريش في الجاهليه وكان النبي صلى الله عليه وسلم يسره في الجاهلية متفق عليه ولما قدم النبي صلى الله عليه وسلم المدينة وجد اليهود يصومون هذا اليوم فقال ما هذا اليوم الذي تصومون فقالوا هذا يوم عزيز أنزل الله فيه موسى وقومه وأغرق فرعون وقومه فقاله موسى عليه السلام شكرا لله عز وجل ونحن نزوره فقال النبي صلى الله عليه وسلم انا احق بموسى متفق عليه ويستحب ان يكون معه التاسعان لقول النبي صلى الله عليه وسلم لو دخلت الى قابل لاكون الثالث عن المعلومه ọlọ́run tí ọ̀sẹ̀ ìṣẹ̀lẹ̀ wà wá sí ìdí ọjọ́ òní lórí kéde agbára ìmọ̀ta wa bí o ti ní ó wù nínú ọ̀nà ìgbòláyà ó ti dá ìdí ìkọ̀ọ̀kan sí ìyọ̀nà ọ̀sẹ̀ mọ́tàdé kí a máa tẹ̀lé lórí dáadáa lórí ìjà kí a sì wò ó lórí ìṣẹ̀lẹ̀ ìgbà náà. a sọ ilé ìfọ̀nù wa a sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfọ̀nù ẹ̀sẹ̀ wọn bá tó tóbi lè láti ṣe ìgbẹ́ àti àwọn gbogbo àgbàtà ìpátá ìgbẹ́ àti ìgbẹ́ láti wọn bá wọn aládé rẹ̀ àti àwọn pàkàrà àti gbogbo àwọn àti ẹbá tó tẹ̀lé ojú ọ̀nà máa ẹ̀sẹ̀ ti di ọjọ́ ìgbẹ́ àti ìyá. àwọn tí a jẹ́ ẹlẹ́sìn ìgbẹ́ náà tí ọlọ́run bá pè wá ní mùsùlùmí èyí tó yẹ sí pé ó ní ẹsẹ̀ kan èyí tó máa wáyé sí sí gbogbo àwọn àtẹ́lẹ̀ lójú ọ̀rọ̀ ẹ̀jọ̀ àtẹ̀ lọ́wọ́ àìsàn tó mú wa. àwọn kọ́bìnrin ajẹ́ fún àwọn tí ọjẹ́ ẹlẹ́sìn ní ìyàtọ̀ sí ẹlẹ́sìn ìgbà. àyíkọ́sí oṣù ìbọ̀nà ni ó jẹ́ àwòrán sí gbogbo ẹ̀yà ìbò níbi àdéhùn àtọ́ ni a ń sí lórí pé tí a bá gbé àdéhùn kan èyí tó ni a ń sí tí a bá sọ yìí pé bóyá ká má máa yà wọ́n ká má fún ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ kan tẹ̀ ọ̀pọ̀ bá pariwo tó nà wá a lè ní àdéhùn kan tó sára àbíà tó ní nígbà ká ilé gbà òun náà ní àdéhùn kan òṣèlú òṣèlú mẹ́ta lọ́kàn níbẹ̀ èyí tó ti dé yóò wí délé ọmọ àwọn bùkátà ti dé kọ́mẹ́tì sàlàyé rẹ̀ tí ò ní pé ní àlàyé ṣe. Àgbáyé ti ọmọ àwọn sàkà àwọn ọ̀dọ́dá ọmọ tuntun ní sínú ọ̀la. Ó ní darí gbogbo ìṣẹ̀lẹ̀ ayé yìí, ó náà ló ti lẹ́tọ̀ọ́ láti jọ́sìn fún yàtọ̀ sí gbogbo nǹkan mi. Àwọn kọ́sì ni wá nínú ọ̀dọ̀ sábàwò ìjọsìn wa. Á lè gbé ìjọsìn lẹ́yìn ọ̀sùn màá yí láàbí tó ṣe lọ kódà nínú àtàn yorùbá ìyàtọ̀ ilé ìkànsílẹ̀ ìpínlẹ̀ èkó ìjọba oṣù ẹ̀sìn ní ọmọ. àwòkọ́ ti wá níbi ìṣe níbi ìwà ìjọba wo islam lápẹjù ẹ̀kọ́ ti wá pípa yìí alẹ́pẹ́ ìṣe àwọn mùsùlùmí òun náà ní àwọn èèyàn wò tí wọ́n kọ́ sí tí wọ́n wọ pé bóòlù ni àwọn eléyìí ti dá yàtọ̀ látara sí ẹ òun làwọn èèyàn bẹ̀rẹ̀ sí í islam nígbà tí wọ́n sọ wọn pé ìpè wọn dáyàtọ̀ lórí pé bí ẹsẹ̀ wọn ti kọ́ wọn nìyí. bàbá rí ẹni tí ń wo ìwà ní lọ́yàtọ̀ sí eléyìí alẹ́dá pẹ̀lú pé ìlú ní rẹ̀ ọ̀dà ń tí mo ti tó yẹn ní pé ọjọ́ mọ̀tòkì ló wọ́n lọ́sàn yẹn ni ọlọ́run ọ̀sán àwọn ọ̀sán ọ̀sán ọ̀sán ẹ̀yìn ní ìjọ tó lóore jùlọ tó ń mú jáde fáwọn èèyàn láti lè máa ṣe kí ni ó lè jẹ́ pé ẹ máa pa àwọn èèyàn láti ẹ dáadáa lórí ayé ẹ sì máa pọ̀ báwọn èèyàn nípa àtàkùn ìyẹn ní pé pẹ̀lú yín ni wọ́n fi máa tọ́jà pẹ̀lú yín ni wọ́n fi máa tẹ̀ sí ìkọ̀tà. Bákan náà náà lọ sàn án lára rere ó ṣe ìjọ àti ọmọ àkàtẹ̀ ó sábà wà ní òṣèlè ní ìjọba tó ṣe ń pé ọ̀pọ̀ kò sí àti kò sí àkọyọ bẹ́ẹ̀ kò sì sí àti ìtòlílẹ̀ kí ló fà á ọlọ́ba tó ké tó fi ṣe wákàtí yìí pé kó lè dá sí pé àwa náà jẹ́rìí lérí àwọn àjọ yòókù àwọn adájọ́ sí pé wọ́n máa wò kán ṣe nílé ayé lọ́wọ́ ti tún di ọjọ́ ìgbélé àbíyáná àwọn adájọ́ jẹ́rìí fún àwọn àdájọ́ ọlọ́run tó ti síwájú pé àríkà ni ó sí àwa pé àdájọ́ rẹ̀ bá tó pè sí ọ̀la ìgbélé ẹ̀sìn náà àríkà pé àdájọ́ ìmọ̀ta ni ó pè sí oníṣẹ́ ti gbà àwọn aláṣẹ ẹlẹ́rìí kẹ̀kẹ́ tí ó ẹlẹ́rìí ọgbọ́dọ̀ tí orílẹ̀ èdè wọn náà ọgbọ́dọ̀ tí àgbàlá ń gbèdè lọ́wọ́ rẹ̀ ìyẹn fà á ló jẹ́ pété ọ̀rọ̀ wọn pété gbogbo ọ̀tọ̀ wà nínú ìgbà nǹkan tó jẹ́ déédéé ni nǹkan tó ṣe wípé kò sí àkọyọ́mẹ̀ kò sì sí àgbègbè nílẹ̀ gbogbo nǹkan. àwòkọ́ ti tó ṣe é pé ah, àwọn kò káàkiri sí káàkiri máa wo ẹnìkan láti lè kọ́ sí nínú kíni àti ọ̀kàtà fẹ́ ní àdúgbò láti fẹ́ wù wá. ìgbà nǹkan àbálòpẹ́ ni wọ́n dá sí pé lásìkò tá a wà yìí àdìmọ́lẹ̀ mùsùlùmí ló ti pé ìkíyèsí náà fún ìyá òye látara bẹ́ẹ̀ yọ̀wọ̀ àwọn ọmọ fún ti àwọn bíi àwọn ọmọ náà tó máa fi yóò fún wọn ọjọ́ kan máa ní àmì dáadáa ìjẹ́ káwọn ló fi yóò ká máa kọrin tó àwọn fẹ́ tó wọ́n ti máa lọ lórí òkè àti máa gbé dáwà máa gbóni wá máa gbóòrò wá máa dùdú òru ìjẹ́ káwọn ló máa síbẹ̀ tó látara àyìnlá tọ́lé ìjẹ́ kan lè yẹ kí àwọn apáta nínú ìmọ̀tò lọ́kọ̀ọ́ àwọn ní ìṣèṣe tó ṣe ń gbé àwọn gan-an yọ ọ̀rọ̀ ṣe ẹ̀ sí yọ ọ̀rọ̀ jẹ ìgbàwọ̀ yọ ọ̀rọ̀ kò sí ní gbogbo ìgbésẹ̀ wọn. tí wọ́n ti lè rí ojú ọlọ́run ní ayé àti ọjọ́ ìgbà tó yá wọn. látara pé àìsíkọ́ ṣe ìgbẹ́ta ìyẹn lọ lọ sí pé ọlọ́wà ti kí ẹ̀sìn yìí fún wa sí gbogbo sáà tí wọ́n kó káàkiri ọlọ́wà ti rẹ̀ lé ẹ̀fún wa. kódà bẹ́ẹ̀ débi pé á ti ọjọ́ á ti òǹkọ̀ á ọ̀sẹ̀ á ti ọjọ́ mùsùlùmí ó ti dáyàtọ̀ nílùú àlámẹ̀rí yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ọ̀ọ́mọ àlámẹ̀rí yìí gan-an látara ìwé akọ́sí àwọn mi. èyí alágbára láti lè níbẹ̀ tó à ń kọ́sí èyí ti ara wò nínú lọ́dọ̀ àwọn ọ̀sẹ̀ tí ó sì rí sára pé pé ọdún tó bẹ̀rẹ̀ pẹ̀lú nínú nǹkan tó kọ́ mọ̀ ní pé sára rẹ̀ pé a ti gbọ́ pẹ́jọ́ mi ìgbà wo yẹ nígbà tí a wọlé sí bàbá ọba lù ní òṣìṣẹ́ mi ní ìgbà tó ṣe pé tí mà á ó tún ní àwọn àdájọ́ bọ̀rọ̀ wọn ọjọ́ kejì ti bẹ̀rẹ̀ láti gbàgbé lọ́sílẹ̀ wá wọ̀ láti ojú wẹ̀ kéèyàn ó bímọ ní irú àkókò tá a wà ní àkókò bímọ sí ìyá ọ̀pá yìí. Tùmọ̀tà bá bímọ títí àwọn pẹ̀lú sílẹ̀ ìgbàsí wọn kéde tó ní ìyá ọ̀pá yìí. Kódà kọ́ mẹ́tì dàrú èyí. Tọ́kọ́ ti bímọ síjọ́ ọdún pátó ìgbà yìí. Ìyá lọ́kọ̀ọ́ yẹn ṣe nígbà tí ọba ti tú náà rẹ̀. Ìgbà tí ọ̀dọ́ ti lọ yọ ọ̀pá yìí lórí pé àkàràgbà ní ilé tí wọn àlẹ́ ọ̀rẹ́ rẹ bísíkù lọ́wọ́ èyí tí akímọ̀ tó tún lẹ́ni pé tọ́ba tí mo ti lọ sọ́tọ̀ ní ìfúnpá ìgbé ìtumọ̀ tọ́ba tí mo ti sọ̀ ní ìwọ́lẹ̀ ní ìtumọ̀ rẹ̀ tọ́ba tí mo ti sẹ́ńtẹ̀ ìsọ̀tọ̀ ní ìtumọ̀ rẹ̀ tọ́ àkàrà sí àlàyé ilé ìmọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá dé lórí pé wọ́n lọ sí màgà tó bímọ sí. ìfẹ́ ní kọ́ ọmọ bóòlù ni àti máa àwùjọ nínú ìgbà ìgbà wo ní bẹ́ẹ̀ ọjọ́ bẹ̀rẹ̀ láti gbà tí wọ́n fi ní ìbá ti tó lórí ìrọ̀lẹ́gbẹ́ tó ọba ti lè bí ma ní nǹkan lónìí ní àwa àfi pé ọjọ́ ẹgbẹ́ ọ̀pá ìlú tí wọ́n ti lè bá ti tó bá wa àtìmọ́tìmọ́ sátọ̀dé mọ́ adébí ìjọ sátọ̀dé ìṣe ìjọ ọ̀pá ìlú. ilé yìí pọ̀ ẹ̀rí rẹ̀ pọ̀ àìsè ìtara fẹ́ mú àwẹ̀ náà ìgbà wo lára wà á oṣù nígbà wọ́n ti bá tọ́ba tó ní títọ́ mọ́sídìí yẹ ilé sọ ipa ti wọnú ọ̀dọ́n táwọn àjẹ sàárì ní àtúbọ̀jà lójú rà nígbà tí a ti tọ́kọ̀ bá yọ sọ́dà tó fẹ́ sọ́dà yé wíwọ yóò tó tẹ̀lé ẹ̀ta náà ọ̀pẹ̀ tí ẹ bá tó lé ti rẹ̀ yẹn ní kéde ní ìgbàwó yóò ti di lẹ́yìn mọ́sídìí ẹ ti kéde kì í pọ̀ ìmọ̀tọ́sí pé àkàfẹ́ ti rí lẹ́yìn pé ọjọ́ nínú láà ní kíkà tó sì ní àwọn àdájọ́ sọ̀rọ̀ náà àdìbà sí kíkọ́sílì òkú. Lábá tó kú ọ̀sẹ̀ àti ọjọ́ àti ọ̀sẹ̀ ètò tètè ní àdìbò àmàlẹ́ tó lọ́wọ́ ìta àlọ́jọ́ jáde ìtàkéde yọ̀mọ̀ àkàdé àdìbò ọ̀bẹ̀rẹ̀ láti yọ̀mọ̀ àkàdé ọ̀parí sí yọ̀mọ̀ sàn. Ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí òun náà ni ọ̀gá ilé yìí náà tó ṣe é pé àyíká lè ń gbá ní àdìbò àmàlẹ́ tó sábà wọ ìjọ mọ́tè àti ìjọ ọlọ́ọ̀dẹ. àti ìkọ́kọ́ bá lò sọ́dà ọmọ ń kàwé lọ́kọ́ rẹ̀ tí wọ́n ti léèrè pé kí lọ́pàá tí ó fi máa gbáwẹ̀ mọ́tè àti lọ́ọ̀dẹ àti ìkọ́kọ́ bá lò sọ́dà ó ní kí ọjọ́ kan ní lóde ìgbé wọ́n máa ń gbé tuntun lọ sọ́dọ̀ ọ̀rọ̀ sàánàwó wọ̀sàánà. tí wọ́n gbé iṣẹ́ ẹ̀rọ lọ lẹ́yìn tí wọ́n wà nínú ààwẹ̀ ẹ̀sán àti àkọọ́lẹ̀ tí ó dóòrò dáadáa tó tó àbíbí orí pé lálásọ wà fún àrò ìdíje kódà ọmọ àwọn ọmọ náà lọ sọ ṣẹṣẹ òun ni wọn tẹsán aláwọ kò ní tẹlẹ ṣe ga. tó àlejò tó ń bọ̀ bá wà lórí òṣèlè ọ̀sùn àwọn ọjọ́ yìí tó ti àti pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí orílẹ̀-èdè ọ̀hún náà. bákan náà bí ẹ ṣe pé àti january february tí ó kó o tà tó ṣe pé àwọn tí sọmọ ọ̀gbọ́n ní tóun ìpìlẹ̀ rẹ̀ ó ló ti wá. ọlọ́run sùkánù ọ̀dọ́dá bákan náà ó sì yí ó ní pé wọlé sínú ìlà ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ó ti máa wọlé nínú àsìkò ọ̀dọ́ ìgbẹ́ni ó lè ṣe máa tún kóòtù lásìkò ọ̀mọ̀dọ́ yẹ bẹ́ẹ̀ náà ní gbogbo oṣù òun náà ti wọlé ọlọ́wọ́ sọ ní kóòtù lọ́wọ́ àìgbé yìí dá lẹ́yìn tó kọ́ pa kò tó dàgbọ́ ó béèrè lọ rẹ̀ nípa àyíkéṣù pé a ṣe ìdíkùn yẹ àtúnṣe ní ìfúnni pé ẹ ti máa ṣe òǹkà kóòtù ti wọlé kóòtù ṣe àti ìdúró àti àti òkè ìdúró lóṣù kàti bẹ̀rẹ̀ lóṣù kàti parí kódà ọlọ́run ọmọ sùgbọ́n àgbọ̀dọ̀ rẹ̀ rẹ̀ pé kí ní àìsàn tó ṣe owó rẹ̀ ìjọ wọ́ ìtàn àṣọ ìjàpá fi ìjọ rẹ̀ lọ. ohun tá ó tù èé sọ́jà sí pé ọlọ́ọ̀bá ti gbé kalẹ̀ tó ti wà nínú àkọọ́lẹ̀ rẹ̀ láti ìgbà tó ti dá ayé tó ti dá sọ́nà àti ilẹ̀ létí láyé àwọn àlejò ní àwọn òkè òkú náà ní létí láyé ọlọ́ọ̀bá ọ̀sán àyẹ̀ ó ti wọ́n bẹ̀ wọ́n tó ti tó sí àwọn oṣù mẹ́rin tí ó tó àbí wọ̀ lẹ́yìn kan tó lè gbé mi tí ó tó àbí wọ̀ kan wà nínú oṣù tó gbé kalẹ̀ yàtọ̀ sí oṣù ìmọ̀lẹ́ pípé wọ́n ti lò síwájú bí alẹ́ ti kọ́kọ́ bá lọ sẹ́lẹ̀ mọ́ tó lé alẹ́ ti ti bá wọn lẹ́nu ẹ̀ òun náà ni òun náà ń lò lókèrè òun náà ò ní oṣù sáfẹ́ ni mọ̀hábà sọ́fà títí tó fi dé bẹ̀rẹ̀ ní sẹ́ẹ̀ tí ó ti lóko àtẹ̀tẹ̀ nínú oṣù rẹ̀ ní ọmọ bákan náà bí a ti fi òun tara inú ọdún báyìí náà wà inú eh, forty thirty eight náà wà forty thirty seven náà wà forty thirty two náà wà eléyìí náà àgbékalẹ̀ rẹ̀ wà láti ọ̀dọ̀ àwa ìgbìmọ̀ tí ò ní ìpapọ̀ mọ́ àwọn bíi ìyẹn bẹ̀rẹ̀ látàrí ọmọkọ̀ máa kọ̀ ọ́ bí ọmọ wa nígbà táwọn mùsùlùmí bá tà sí pé tí wọ́n bá kọ ìwé síta àbí sí ìgbàgbọ́sẹ̀ wá bá wọn nínú ìbára lẹ́sẹ̀ tó ní ọ̀rọ̀ ilé ṣàbá ìfẹ̀lẹ̀ ìfẹ̀lẹ̀ ní ṣàbá ṣàbá wo ṣàbá ọlọ́pọ̀ lọ ní àbẹ́ ìtọ́sẹ̀ ìtọ́nà ìfọ̀rẹ̀ yẹn bàjẹ́ ọmọ ọmọ ọ̀tọ̀ ọtí ọmọ ọ̀rẹ́ àdéfẹ́lẹ́ lè nínú lẹ́yìn àdéjọ́ ọmọ àtẹ̀ ó kọ́ bá wà ìwọ̀sẹ̀ tó fi di àwọn àgbàdo pé bóun láti máa mú kàkà pé àti ìlú ọdún báyìí lọ wà àbí lọ ọdún báyìí ní ìjọba ìṣẹ̀lẹ̀ onímọ̀ràn yòrò wíwá títí tí wọ́n fi fẹ́ kò lè fi ẹjẹ́ àmúkà láti ọdún tí àtẹ́jọ́ ọmọ àtẹ̀ tọ́pọ̀ bá wà ìwọ̀sẹ̀lẹ̀ tó ti lè ìlera. ìlera ni ìgbà tí àtẹ́jọ́ tọ́pọ̀ bá wà ìwọ̀sẹ̀lẹ̀ tó kúrò láti mẹ́ta lọ́dún mẹ́jìnà ìkó ní mọ́tà lọ sí mẹ́lẹ́là lórí kéèké ṣe ìrèlí àyùmá yé wàhálà àyùmá yé tùsínà òní tùsínà nínú ọmọ hàmẹ́ ọmọ ọmọ wa rẹ̀ wọ̀sọ́lẹ̀ nígbà tó ti wà nínú mẹ́ta kìí ta títí ọmọ ọmọ wa rẹ̀ wọ̀sọ́lẹ̀ mi lẹ àti àgbogbo ẹ̀ lọ́wọ́ tó ti dà á. Lára lọ ẹni tí ọba tẹ̀ lọ́lẹ̀ èèyàn sí ìtọ́lájára wọ́n fi sínú rẹ̀ lórí ìsínà yìí ọ̀nà ìlú lórí ìsínà yìí òun ní ẹlòmíì ti aláwọ̀ ara sí tó kó tó di pé ọlọ́ọ̀ba ọ̀yọ̀dà fún àlejò ọ̀rọ̀ kánbẹ̀ wọ́n kọ̀ wá wà lọ sọ́nà láti lè kúrò ní mọ́tíkà wá sí màdìnà kíkó mọ́tíkà kèé lè ṣe bọ́yá ìrìn àjò èyí tó kéré àbí ìrìn àjò gbẹdẹmúkẹ ìrìn àjò tó wà ní inú ewu pé àwọn tètè rí tó ti di àti ìtọ́jú ọ̀rọ̀ lọ́sọ̀nà ti fẹ́ kúrò fún wa nígun lọ́jà wọ́n tún wọ ilé lílọ sí màdínà rẹ̀ èyí ó tún jẹ́ àǹfààní fún wọn láti máa pèsè sí sí àwọn ọ̀rẹ́ kó pèsè sí i. pẹ̀lú pé èyí ṣe pé àlámọ̀rí yìí ọmọ nílẹ̀ kàdìkan làwọn fẹ́ nípa pé pé kí pèsè yóò fún yẹn kọ́lá ìdérí má yẹn ni wọ́n ti wá gbé fáìlì kan lágbára kalẹ̀ bí kí wọ́n lè dé ẹ̀sọ́ bá wọ́n fẹ́ báyìí wá wọ́n ní àyè láti lè ṣe àwọn èèyàn lójú kọ̀ọ̀kọ̀ yìí pé yàtà náà yẹ lé o àdílòkù ẹgbọ́dọ̀ bí àlẹ́ ọkọ̀ bàbà lòun tó dà padà wá sí ìlú mẹ́ta. ìrìn àjò mọ́tà sí màdínà ó dàbí èèyàn wọ̀ ní ọkọ̀ kìí ṣe ó sáré tó yóò tó kájọ ìrìn àjò tó lé èyí ti kọ́ fẹ́ lórí nǹkan ẹ̀gbọ́n tó ní àwọn tó bá tẹ̀sí kọ́ máa ṣe ní ẹ máa kọ́ ló jẹ tí ó sì tún wá àdébí wípé à ń wá ni tó àdébí tó kọ́ máa lọ sílẹ̀ ọ̀sán lè kó ní ìlú mẹ́ta wá sí ìlú mẹ́dínà ìyẹn lọ́kàá ló yẹ pé àwọn ìgbàgbọ́ àlejò ọ̀rọ̀ máa ń tẹ̀lé tó kọ́ máa lọ sílẹ̀ lẹ́yìn ọlọ́rọ̀ máa kọ́ ilé òǹkà tó yẹ káfíńkà ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ mẹ́nìgbàgbé tó tó ń fìyà láàrin ewu àtòdodo tó tó ti yọ ọjọ́ fún àdébọ̀ àkàtà tó tó máa tẹ̀lé ìgbàlódé láti kú òní mẹ́ta ọ̀sùn mẹ́ta òní òdodo ti yà fún ìran lọ́jọ́ pé ẹni tó bá fẹ́ gba Islam ọ̀rọ̀ òfin láti wá sí ìlú Màdínà tí ò fi gbé bọ́yá ilẹ̀ ìwòye òtọ́ wà yàtọ̀ sí ìlú Mákà tó lè gbé kí máa bá ọmọ ayọ́ pé àbí ní orí àdánwò ètò ìlà ìlú lọ nígbà mi. tó àwọn mùsùlùmí lẹ́yìn ọ̀rọ̀ àtọ̀ wọ́n panu pọ̀ lérí ilé ó ní abilika ti jẹ́ ìṣura tí ń tọ́ka sí àwọn àjùlọ àti àwọn tí wọ́n ti pé mùsùlùmí ó fi yàtọ̀ sí àwọn ìran yòókù àti ẹlẹ́sìn yòókù sí èdè ẹlẹ́sìn yòókù náà nígbà tí mùsùlùmí bá yàtọ̀ níbi eléyìí àti pé àwọn ìṣẹ́gun kí ìtótóbi lọ nínú ọjọ́ sí nínú ṣe èyí yàtọ̀ gbẹgbẹ tí a gbọdọ̀ fi òwe ìfura tuntun pẹ̀lú ìmọ̀. nínú àwọn ọjọ́ ayé oṣù yìí àwọn oṣù kan wá wà níbẹ̀ tó ti ṣe ọmọ ọba tó ṣe ní oṣù àgbéyọ̀ lọ́jọ́ àtọ̀ sí àwọn oṣù yòókù òun náà ni oṣù dèlàkáìdà àti dèlàkéjà àti mọ̀hábà àti rọ́jà oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí kódà tí wọ́n ti mọ tó ní àdéhùn ọ̀nà ẹgbẹ́ lọ́sọ̀ lọ́wọ́ àìsàn lẹ́sẹ̀ nílé àwọn agbègbè wọn máa ń pàtàkì ẹ̀ púpọ̀ ní nǹkan tí wọ́n jogún bá ní oríṣi àwọn agbègbè mẹ́ta wọ́n jogún bá ìtàn láti ara àdéhùn ìrọ̀lẹ́ máa ń sọ̀rọ̀ ìgbẹ́ wọ́n fi àwọn ṣẹ́ bí ìfúnni àwọn agbègbè mẹ́ta wọ́n ti hàn síwájú tí wọ́n tó ṣe àlejò ọ̀rọ̀ àmì tó sọ̀rọ̀ ẹ̀kọ́ sọ́nà ìdílé nípa sí bí àlejò ìbáraẹni ṣe ń ṣe ṣùgbọ́n àwọn tó ń fi ìjà ní ìfún tí ò sí nínú ìlànà àlejò ìgbọ̀nyìn àìkú ìṣẹ̀lẹ̀. tó lára àwọn ọ̀sẹ̀ tí wọ́n tó kúta tí wọ́n máa ń ṣe àkólé kan rẹ̀ púpọ̀ òun náà ló yìí tí ọba ti ní wọ́n kò káàkà sí pé wọ́n fẹ́ jagun torí pé lára tó tó àdìrí wọ́n bọ̀ fún ní pé àyà àgbọ̀dọ̀ jagun tẹ̀ nínú náà ṣùgbọ́n àwọn nígbà náà lọ́wọ́ tí wọ́n fẹ́ jagun wọ́n àgbẹ̀ pé mọ̀hábà tó tó àdìrí wọ́n ní tó ó tó àdìrí wọ́n mọ̀hábà ti á kọ́mọ́ wa ti wà ní yẹn ní pé wọ́n ti fi mọ̀hábà ní a ṣe nìyẹn bí ìtọ́jà ti di ọmọ àwọn àti ìwé ilé ìwọ̀n tó ń tọ́ka sí pé èpè ni wọ́n tó ṣe nílé o kó tó ń tó wá sí i. lórí pé ìtọ́jà àwọn bá ṣe lébọ̀ wọ́n ti lẹ́tọ̀ọ́ ìtọ́jà àwọn bá ṣe lẹ́tọ̀ọ́ wọ́n ti ní wọ́n ti lébọ̀. lára pé wọ́n ti rú àbẹ̀wọ̀ ní pé wọ́n èyí jagun níbẹ̀ àti tí wọ́n wá àtàkì. bákan náà àbòsí níbẹ̀ ọ̀gá gbogbo àbòsí yòókù lọ lára àwọn tó àná oṣù mahara ìdára oṣù lórí oṣù àbẹ̀wọ̀nyí tó ti sè é pé àlejò ọmọ ẹ̀mẹ̀ ọ̀pọ̀ wọn wà ní wọ̀sẹ̀lẹ̀ ọ̀sọ̀ ọ̀làkọ̀wà nínú àdéhùn wà nínú sọ̀rọ̀ mọ̀tẹ́ sí àkókò ẹ̀rọ ọ̀dọ́ ọlọ́mọ àyìn lọ́sọ̀ wa oníkì àlejò ọmọ ẹ̀mẹ̀ lọ́sọ̀ wà lọ́sọ̀ àbẹ̀wọ̀nyí ìrìn lẹ́yìn lẹ́yìn ọ̀sẹ̀ náà ti tún wọn ọ̀ràn yẹn gan pé ọ̀fẹ́ wa ń yẹn náà sígà ọ̀fẹ́ owó tí o lọ ọ̀dọ̀ ọ̀sán àná ọ̀dọ̀lára ní ìtàn tó jẹ́ pé ọyẹ tí mo tòlẹ̀ ọmọ tó tó kòkòrò ọmọ tó tó kòkòrò wípé ọ̀ràn yẹn gan bí kò sí kéde òkè máa fi náà sígà. ìrùn tó tó lọ́lá jù lẹ́yìn ìrùn ọ̀ràn yẹn òun náà ni wọ́n lọ́ọ́ bá ń lò wọ́n. àdìgbò lè jẹ́ láì tó lè dé ẹlẹ́gbẹ̀ẹ́ òun rẹ̀ lọ́kẹ̀ẹ́ rí kọjá ọmọ kó o jí lóru yẹ kó o sàlùwàlà kó o kí mo kọ ọbẹ náà torí pé àwọn ọlọ́pàá pọ̀ ní lọ́wọ́ abẹ bí a padà tó máa sọ lókè ní pé ìwọ̀n tó lọ́la jù lẹ́yìn ìwọ̀n ọ̀ràn yẹn òun náà ni wọ́n sẹ́yìn bá ké ní ọba kìlọ̀ tó fi di ọ̀nà tọ́jú ẹ̀ náà alẹ́ ti tọ́kọ́ ayọ̀ tó àwọn abẹ dé bákan náà ààrẹ tó lọ́la jù lẹ́yìn pé mo gbàwé ọ̀rọ̀ náà fi sọ̀rọ̀ yẹn pé mo fẹ́ inú kí ó ní àwọn oṣù tá a wọnú ìlànà yìí ti ṣe mọ̀hámúra kódà àti sọ́kọ̀ àlùfẹ́lẹ̀ olùfẹ́lẹ́ ìṣàkóso lọ́ọ̀rí àlùmọ̀hámù ó tu ọlọ́run ti ṣe mọ̀hámúra lọ́nà ọba ti ìta ìtọ́jú rẹ̀ àyíká ti sọ́kọ̀ àlùfẹ́lẹ̀ bá ti ìta ìṣe ọlọ́run àti ìṣe ìṣẹ̀yẹ ní àpàlẹ́ púpọ̀ gbígbàwẹ̀ nínú oṣù yìí kátójú lẹ́yìn tí èèyàn gbà wẹ̀ ọ̀mọ̀dán. lẹ́yìn ọ̀bá wa ti àárẹ̀ gbà rárá ọjọ́ kẹwàá Muharram àníbi tọ́lọ́ bá wà ní ọ̀sẹ̀lẹ̀ ó ti wá ní kòkòrò rẹ̀. ọjọ́ kẹwàá yìí ọjọ́ kẹwàá Muharram ọjọ́ kẹni èyí tó ṣe ilé àwọn tètè ní Mẹ́kà aláǹgbà wẹ̀ ilẹ̀. síwájú kí àníbi tọ́lọ́ bá wà ní ọ̀sẹ̀lẹ̀ ó hadisi ya rage yin bukari da muslim yanke ke fi àdìsí dé madina lọ́wọ́ tó wá gba àdúrà ó ti gbà á láti gbà lọ́jà tó gbé wọn tó gbé lóde ní àtẹlẹ lórí àwọn kékeré mẹ́ta wọn àtàwọn gbà á yẹtí tí wọn sọ àwọn kékeré mẹ́ta jogún ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá nínú ìlànà àtẹ́bí ìbọ̀lùmọ́ àyè ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́dẹ̀ wọn fi àdàdà rẹ̀ tí wọn fún yẹlọ́sọ̀ọ́ lè dìbò tó ti dá pé ó ní sábàdí ìyá padà sọ ní ọjọ́ wájú tó tó gbọ́ náà. nígbà tí a ti tọ́kọ̀ àlọ́sọ́jà tó tún lé bàjínà ó tún wá lé àwọn ìyẹ̀wò ní àwọn tí wọ́n fẹ́ bá wọn tẹ̀lé àlejò mọ́tò ayélujára káwọn náà ń gba àwọn ọjọ́ kẹwàá oṣù yìí oṣù mọ́hábà wọ́n ti wọ́n kí ló fà tó yẹ kí ọjọ́ ọjọ́ tó tóbi ó ní àwọn bàbá wa ń pè ní ọjọ́ káyókáyó kí ló fà tó yẹ kí pé ọjọ́ tó tóbi ni torí pé ọjọ́ yẹn ni àdébíwá àdébí mọ́tà àdébísọ̀lá àti àwọn ìjọ rẹ̀ ọjọ́ yẹn ni ọ̀nà ọba ń dà wọ́n kú lọ́wọ́ gbéra wọn. ọjọ́ yẹn náà sì ni ọ̀nà ọba ọ̀sán àwọn ọ̀sán tẹ gbéra àtàwọn ọmọ ogun rẹ̀ lọ́sẹ̀ wọ́n lè ti mú o. ìyẹn pàtó dájú pé àdébí mọ́tò àdébísọ́dá tẹ̀sí àbáwọn ọmọ àbálí ìsọ̀yìn àti jẹ́ bí a pa ọkùnrin tí wọ́n dá obìnrin sí ẹ̀sẹ̀ ìtọ́sùtọ́ lágbára ni kíjọba owó tuntun ó kó fìdílé pé kó bẹ́ lọ́wọ́ sí ti ọkùnrin náà pa àkọ́mọbìnrin ọkọ̀ ní agbára lábẹ́ yẹn. tó bí àyè ti wá pọ̀ tó ọjọ́ tí ọlọ́run bá ṣe àwọn fún bíi ya wọn ní ọjọ́ kẹwàá nínú oṣù yìí ìyẹn pàṣẹ àlejò ìmọ̀ tàbí wá dá àwẹ̀ ọjọ́ náà láti lè fi dúpẹ́ fọ́ náà wọn wá pé pé àwọn náà ń jà láti lè fi kọ́ sí àlejò ìmọ̀ àlejò ìyẹn ní pé kéé àwọn ẹni wọn fọwọ́ ara wọn lọ àtẹ́tí ọ̀nà ọ̀ba ni ọgbà ẹ̀ nígbà tẹ́tí ọ̀nà ọ̀ba ti ti ṣe ó ti ti tún náà jẹ iye ọ̀wá mú wá bẹ́ẹ̀ ní pé gbogbo àwọn àtẹ̀lẹ̀ lọ́wọ́ ti àtẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà gbà wá náà wá àtàtà wẹ̀ lọ́nà àpárá pẹ̀lú bí àníbi musa jẹnajẹ lọ́gà lẹ́gbọ́n tó wà nínú muhammed àti mùsùlùmí ìyẹn lọ́pàá tí àníbi wa muhammed tó kọ́ ọ̀nà sọ́dà pẹ̀lú kọ́nà àti ìjàbọ̀ tẹ́lẹ̀ lọ́ àpẹẹrẹ ẹni ọ̀lẹ́tọ̀ sí musa èmi tí mo lẹ́tọ̀ sí musa ni dia ń tẹ́ ẹ̀ka àníbi musa ti lélẹ̀ ẹni kú ọ̀bẹ̀ èmi ni mo mú ìlànà owó sí àníbi musa wa àníbi tó kọ́ ọ̀nà sọ́dà ọ̀ ó sì ṣe lọ́nà ẹ̀yẹ fún àwọn ọ̀dọ́ rẹ̀ gbé bí wọ́n gbà ṣùgbọ́n ìgbà tó ti kí ọlọ́run ṣe ọ̀mọ̀dọ́rùn lọ́nà ẹ̀yẹ tó ọwọ́ àdìsún náà torí fọ́nà ẹ̀yẹ ló jẹ́ tẹ́lẹ̀ nígbà tí ó ti kí ọlọ́run ṣe àbọ̀tá ṣe ọ̀mọ̀dọ́rùn lọ́nà ẹ̀yẹ àníbi ọmọ hàmẹ́ tó tó bá wà láti lè yá mọ́ àwọn ẹ̀mú bí oríṣi ọjọ́ kẹwàá yìí níta àwọn ọmọ ìjà jẹ́rìí níta pé pé ẹlẹ́sìn Islam èyí kọ́pì ẹ̀ gẹ̀gẹ̀ ìyẹn pàṣẹ àti wọn àkànbẹ̀ tó tó àlùfẹ́ náà láti lè fi yá máa bí àwọn ẹ̀mú bí pépé onípe tí ọlọ́ọ̀bá bá kájà láyé pé kóun ó di ọdún tí ń bọ̀ òun ó tún gba ọjọ́ kẹsàn-án pẹ̀lú ẹ̀ àtẹ̀gbẹ́ ó sì gba ọjọ́ kẹwàá ìyẹn fi dà lọ́dọ̀ bá ti fi ọjọ́ kẹwàá yẹn kan lọ́dọ̀ dà yìí o. Ìgbà kọ́ gba ọjọ́ kẹsàn-án kọ́ gba ọjọ́ kẹwàá yẹn ó fi dà tàbí kọ́ gba ọjọ́ kẹwàá àbí àti ọjọ́ kọkànlá báyìí pé àbí ìtọ́wọ́ ti ọjọ́ kọkànlá ọ̀lẹ̀ ìgbìmọ̀ lọ́pọ̀lọpọ̀ àti ìjẹ́ pípé iṣẹ́ àti gbogbo àwọn ọ̀rọ̀ náà ti tí láti lè àwọn òwúrí tó bá gba ọjọ́ kẹsàn-án ó ti apá ẹni wọ́n ti gba ọjọ́ kọkànlá náà pẹ̀lú ọjọ́ kẹwàá ó ti apá wa ìyẹ̀wò oníṣẹ́ ọlọ́pàá tó ti ní ọ̀rùn fún ọkùnrin àti obìnrin ọlọ́pàá máa ń tẹ̀lé sí sáà wọ̀lú ìdílé wọ́n ti tẹ̀lé sí wọ̀lú ìdílé wọ́n ti àtẹ àtẹ àtẹ àti اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا أمرا بين النساء قضية ولا حاجة من حوادث حوائج والأمر إلا قضية أن يرى مواهبه فلا أمر ذلك من خشيتك ما تحول به بينك وبين معاصيك ومن طاعتك ما تولون به تكذب ومن اليقين ما تعول به عليك مصائب الدنيا اللهم ارفعنا برحمن وبفضل وقواتنا مع حبنا واجعله الوارث منا واجعله قائما على ما ظلمنا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تفرق علينا حتى لا نعلم